ìwé kejì ti johannu èmi alàgbà ni mo kọ ìwé yìí sí àyànfẹ́ arábìnrin àti àwọn ọmọ rẹ̀ àwọn tí mo fẹ́ràn ní tòótọ́ kì í ṣe èmi nìkan ni mo fẹ́ràn rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n mọ òtítọ́ ni nítorí òtítọ́ tí ó ń gbé inú wa tí ó sì wà pẹ̀lú wa yóò wà títí láé oore ọ̀fẹ́ àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá àti láti ọ̀dọ̀ Jésù Kristi ọmọ bàbá yóò wà pẹ̀lú wa nínú òtítọ́ àti ìfẹ́. Mo láyọ̀ púpọ̀ nítorí mo ti rí àwọn tí wọ́n ń gbé ìgbé ayé òtítọ́ nínú àwọn ọmọ rẹ. Gẹ́gẹ́ bí a ti gba òfin lọ́dọ̀ bàbá nísinsìnyí mo bẹ̀ ọ́ arábìnrin kì í ṣe pé mò ń kọ òfin tuntun sí ọ yàtọ̀ sí èyí tí a ti ní láti ìbẹ̀rẹ̀ pé kí a fẹ́ràn ọmọnìkejì wa èyí ni ìfẹ́ pé kí a máa gbé ìgbé ayé gẹ́gẹ́ bí àwọn òfin Ọlọ́run bí ẹ ti gbọ́ láti ìbẹ̀rẹ̀ òfin yìí ni pé kí ẹ máa rìn nínú ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́tàn ti dé inú ayé àwọn tí kò jẹ́wọ́ pé Jésù Kristi wá nínú ara ènìyàn àwọn yìí ni ẹlẹ́tàn àti alátakò Kristi ẹ ṣọ́ra. E kí ẹ má bàa pa iṣẹ́ tí ẹ ti ṣe run kí ẹ lè gba èrè kíkún ẹnikẹ́ni tí kò bá máa gbé inú ẹ̀kọ́ Kristi ṣùgbọ́n tí ó bá tayọ rẹ̀ kò mọ Ọlọ́run ẹni tí ó bá ń gbé inú ẹ̀kọ́ Kristi mọ bàbá àti ọmọ bí ẹnikẹ́ni bá wá sọ́dọ̀ yín tí kò mú ẹ̀kọ́ yìí wá ẹ má gbà á sílé ẹ má tilẹ̀ kí i kú àbọ̀ ẹni tí ó bá kì í di alábàápín nínú àwọn iṣẹ́ burúkú rẹ̀ àwọn nǹkan tí mo fẹ́ bá yín sọ pọ̀ ṣùgbọ́n n kò fẹ́ kọ ọ́ sínú ìwé mo ní ìrètí àti wá sọ́dọ̀ yín kí a bá lè jọ sọ̀rọ̀ lójúkojú kí ayọ̀ wa lè di kíkún àwọn ọmọ àyànfẹ́ arábìnrin rẹ kí ọ.